ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a gbọ́ hadith omi mímu nígẹ̀ẹ́ mẹ́ta Abu Kọtadọ rọdíọlá nìròyìn pé òjíṣẹ́ Ọlọ́run sọlọlá àlewọsọlá ń kọ̀ kí èèyàn ó máa mí sínú ife tí ó fi ń mumi ẹ jẹ́ kí a gbọ́ hadith lẹ́ẹ̀kan sí omi mímu nígẹ̀ẹ́ mẹ́ta àbúkọ̀tádé ọ̀rọ̀ díẹ̀ láàánú ròyìn pé òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá àléwọ̀sọ́là ń kọ́ kí èèyàn ó máa mí sí inú ife tí ó fi ń mu omi bukhari àti muslim ló gba ìgbàwá ìwá. alhamdulilayi waliyi salihin wala على illa ala zalimin thumma salatu wassalam ala rasulillahi muhammadin bin abdillah. وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فún Allah tó yọ̀ǹda fún mi àti ẹ̀yin láti kírun tààrọ̀ yìí ní jàmá lẹ́yìn tó ti jí wa sáyé jí wa sáyé wa tán ọlọ́run kò gba ẹ̀rùn wa náà ṣubú ìkan láàkìtà ni kí ni lọ́mọ ṣe lè ní àkìmọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ kákìláyé kákìláyé wa dáadáa èyí tí Allah ta'ala tó ti ṣe fún kálukú wa Allah má jẹ́ kí kankan ó bàjẹ́ ń bẹ̀ àlékún dáadáa Allah kó ṣe fún wa hadisi Abu Qatada radiyallahu anhu nínú Riyadus Salihin ó ní anna rasul anna nabiyya sallallahu alayhi wa sallam naha an yatanafasa fil ina pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa salam ó kọ kí a máa mí sínú igbá tá a fi ń mumi sí inú igbá tí a fi ń mu omi àdéhìtì yìí ó mọ ní ṣókí gbọ́dọ̀ pé àwọn ẹ̀kọ́ èyí tó wà ń bẹ̀ ó pọ̀ ṣùgbọ́n èyí tó hàn sí wa téèyàn bá gbọ́ sétí òun náà ni pé tá a bá fẹ́ mu mi ká mọ̀ mọ̀ mí sínú ìgbà tá a fi mu mi àwọn ìdí tá a lè fi mí sínú ìgbà tá a fi mu mi ó pọ̀ alákọ̀ọ́kọ́ nu rẹ̀ òun tí ó bá ṣe pé a ti ṣe iṣẹ́ kan tó rẹ̀ wá nígbà tá a fẹ́ mu mi bá mi iṣẹ́ tá a lè ṣe pọ̀ irú àdúgbò wa ń bí bóyá wa tá à ń ṣiṣẹ́ oko bóyá a ṣe kọ ebè tán àbá a ṣe roko kan tán ó sì lè jẹ́ irú iṣẹ́ tá a ṣe ni pé a sáré hmm, bóyá ẹsẹ̀ lé lóko bóyá ẹsẹ̀ lé òkété kan àbọ́yà kan àbólé ejò àbólé kinní kan lóko àbí ikún ò lè rí bẹ́ẹ̀ bóyá èèyàn sì ń rìn ni bí òun lọ sóko ó ti rìn nígbà tó ń bọ̀ wálé ó èèyàn tí ò bá jẹ́ àwọn tó wà nínú oko náà ó ṣeé ṣe nígbà míì èèyàn lè jọ́ọ̀gì ṣàpé lọ́nà kan àbọ́nà kejì kò sọ́gbọ́n tó fẹ́ dá tó bá fara ṣiṣẹ́ ìwọ fúnra ara rẹ̀ ó mọ̀ pé àárẹ̀ ó kọlù yàn ẹ bá jókòó lójú kan tí ò ṣe nǹkan kan bó bá ṣe ń yọ tọ̀mì sí tẹ̀nẹ̀rín bẹ́ẹ̀ náà ni àárẹ̀ ó mọ̀ kọlù tó ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ńláńlá nínú ilé wọn wọ́n máa ń kiri gbogbo iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe bí àwọn àgbẹ̀ ń bí tà ń ṣe àwọn lọ ra ẹ́ńjìnì olówó iyebíye olówó ńlá yóò máa gbé wọn ṣiṣẹ́ yẹn so a sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà nílùú wa bí àwọn alákọ̀wé àtàwọn olómi tó yẹ pé láàárọ̀ ọjọ́ sátidé àti sannde ẹ̀rì wọn tí wọ́n mọ̀ jọ́ọ̀kì <clears throat> wọ́n mọ̀ sáré ìyẹn wọ́n mọ̀ pọ̀ ṣẹ̀ṣẹ̀ tàbí kí wọ́n máa rìn ó ṣeé ṣe téèyàn bá jọ́ọ̀gì tán àbí téèyàn ṣe ẹ̀rìn tán tàbí téèyàn ṣe sáìsì tán ẹgbẹ yóò máa mí hẹlẹhẹlẹ téèyàn bá fẹ́ mu omi àwọn nǹkan wọ̀nyí ó lè jẹ́ kéèyàn mí sínú omi ẹ̀kọ́ tó wà ń bẹ náà ni pé a ṣe sùúrù ká tó mu omi yẹn a ní mu omi yẹn gbùrù lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé tá a bá sáré mu omi yẹn a mí sínú ẹ̀ ẹ̀kọ́ tó wà ń bẹ yẹn mo sì mọ̀ pé lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ nípa ìṣègùn àbí nípa àlàáfíà ara àwọn gan wọn ò fẹ́ kéèyàn máa mu mi nígbà tí ó jẹ́ pé ó rẹ̀ wọ́n fẹ́ kéèyàn ó sinmi díẹ̀ so táwa ti fẹ́ mu mi yẹn kárí pé a sí ẹ̀mí wa ká mọ̀ mí sínú ẹ̀ hmm, torí pé tá a bá mí sínú omi nínú ẹ̀kọ́ náà a mọ̀ pé èmi tá a mí sájèèyàn ń pè ní carbon dioxide. Mm carbon dioxide taba mẹ́sìn omi yẹn yóò ní nǹkan tí ó ṣe tí mi fẹ́ máa ṣàlàyé lọ rẹpẹtẹ àmọ́ tí wọ́n bá jẹ lẹ́kọ̀ọ́ chemistry biochemistry àtàwọn ẹ̀kọ́ míì àwọn ni wọ́n máa ṣàlàyé yẹn tí yẹn ò kàn wá ń bí ètò ṣàkàn wá ń sìn ni pé anabi sallallahu alaihi wasallam ní ká mọ̀ máa mí sínú igbá tá a fẹ́ fi mu omi yóò láwọn ìdí tó pọ̀ tẹ̀sán pé èmi tá a mí jáde náà àwọn kòkòrò a máa bá a jáde ńgbà míì náà àwọn kòkòrò àìfojúrí a máa bá èmi ò ní jáde tó fi jẹ́ pé irú kòkòrò àìfojúrí náà tó bá kó sínú omi tá a bá lọ mú ó ṣeé ṣe kó tún dá àárẹ̀ sí wa lára so ẹ̀kọ́ pọ̀ tí ànábì sallallahu alaihi wasallam ń kọ́ nǹkan míì tí ànábì ní a máa ṣe táwọn onímọ̀ ìjìnlẹ̀ bá padà ṣèwádìí rẹ̀ wọ́n sọ àwọn nǹkan tó pọ̀ fún wa nípa nǹkan yẹn tànàbí ni a mọ̀ ṣe yẹn káwa ó mọ̀ pọ̀ lọ́run ló ní kó sọ fún wa bẹ́ẹ̀ ala ya'lamu man khalaqa wa huwa latiful khabir ala ya'lamu man khalaqa wa huwa latif ọlọ́run ló sì mọ̀ wá jura wa lọ sọtọ́ ọlọ́run bá ti fún wa lófin kan ká tẹ̀lé ẹ wo àdéhìtì tó sọ yìí tó wà ní sọ Bukhari táwọn kan nígbà kan tí wọ́n sọ pé àdìsí yẹn ò lálàáfíà ìròrí wọn ni wọ́n fi sọ pé kò lálàáfíà o kò ń ṣe ẹ̀kọ́ tá a fi máa dá hadith tó lálàáfíà mọ́ o àwọn kan wù ú pé kò bá làákàyè mú kí hadith yẹn anábìnrin ti eṣinṣin eṣin eṣinṣin tá a mọ̀ sí house fly tó bá kó tabari tó bà sóúnjẹ wa ká kúkú mu ká gba odidi ẹ̀ ká ti bọnú oúnjẹ yẹn ẹ̀ ká ti bọnú oúnjẹ yẹn ká má da oúnjẹ nù ká má jẹ ẹsì ẹ a ní jẹ ṣinṣin yẹn pẹ̀lú ẹ̀ á sọ nù ṣùgbọ́n ká tiẹ̀ ṣinṣin yẹn gangan gangan ká ti bọ́ nù oúnjẹ yẹn ìyẹn ni ẹ rí i pé èmi kan máa ń ṣàkíyèsí àwọn tó máa ń ta ògì ẹ rí i pé àwọn ìṣinṣin máa ń kú sínú omi ògì rẹpẹtẹ tí wọn ò rè dànù pé àìṣe ah, kú látọdún tá a ti mú kínní ẹwọn tá a nàbì sọ anábì ní í ṣe rí ìṣinṣin tẹ ẹ rí yẹn apá méjì tó nìyẹn apá kan òun ni májèlé apá kan nínú rẹ̀ òun làìsàn ẹ̀rọ májèlé yẹn òun ni apá kejì yẹn pé ìwòsàn àìsàn yẹn ó tún wà lápá kejì eṣinṣin ìgbà tó eṣinṣin fò sínú oúnjẹ rẹ̀ ó mú apá tó fi kan ní oúnjẹ rẹ̀ bóyá apá àìsàn yẹn ni tàbí apá ìwòsàn tó bá jẹ́ pé apá tó bá ti ti gbogbo ẹ̀ bọ́ àìsàn tó wà ń bẹ̀ yẹn ìwòsàn rẹ̀ tó ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ dáná bí kọ́ wa nìyẹn sallallahu alaihi wasallam. àwọn onímọ̀ jìnlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí làwọn ṣe wà akẹ́kọ̀ọ́ yìí ni wọ́n ṣe rí tẹ́lẹ̀ rí pé táwa bá sì ń jẹun ní ìsìn tá a bá rí sínú oúnjẹ àní jẹ oúnjẹ yẹn máa ń lé oúnjẹ á ìyá yóò ní tì á máa lọ bẹ́ẹ̀ sì ni kéṣinṣin wà nù oúnjẹun ló pé wa torí pé ọkàn wa ti balẹ̀ pé àìsàn tí eṣinṣin kó wá ń kọ́ o ìwòsàn rẹ̀ ti tẹ̀lé káyọ eṣinṣin kúrò ká máa jẹun lọ ni eṣinṣin ó kú sínú gàrí tá a fẹ́ mu bóyá gbé gàrí lẹ̀ bóyá àrùn ti di àbá tiẹ̀ dé làwọn abẹ́ eṣinṣin tó kú rẹ̀ káyọ ká máa mu gàrí wà lọ ni èyí tó bá sí tó fò sálọ yẹn gan lọ́kàn wa ò ní balẹ̀ lé lórí àwọn ẹ̀kọ́ sọ táwọn mi bá kọ́ wa lẹ́kọ̀ọ́ kan ó yé wa kò yé wa o àmọ́ tó tú sí àmọ́ tó tú sí o ká lò ó torí nígbà míì kò ní sọ̀dí fún wa irú eléyìí nìsín ànábì yóò sọ̀dí fún wa tó fi ní ká mọ̀ mí sínú omi ẹ wo ọ̀rọ̀ kan tá ànábì sọ sallallahu alaihi wasallam ànábì ní manama aw man yẹ́dì ìgọ́mọ̀rún fa òṣèlú fàlàyàlùmẹ́nà. in ahad illa nafsa aw kama qala anabi ni ẹni tó bá sùn tí ọbẹ̀ sallallahu alaihi wasallam tó wá wà lọ́wọ́ rẹ̀ kan wá bu ara rẹ̀ ni kó bu lálẹ́ òsùn ọbẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ìyẹn ni ẹ̀kọ́ tó ń kọ́ fọwọ́ nù ká tó sùn kí kéèyàn fọ́ nìkan ọbẹ̀ nǹkan kéèyàn sọ́fìn yẹn pé sùtá kan lè ṣe wá tí a bá tá a bá fọwọ́ ká tó sùn lálẹ́. èkú lè jẹ́wọ́ yẹn. èkú lè jẹ́wọ́ yẹn wá bùn. àríjẹ ẹlòmíì lè wá máa wí pé ẹni tí yẹn bá sùn lábà lóko ni lèkúté wà èkúté wà lásán rọkì ẹlòmíì lè pe èkúté mo níbo ló wà ó tún wà ní aṣọ rọkì. ó wà ní Buckingham palasi ó wà ní White House kò síbi tí ò ṣekú kò síbi tí ò sáyán wọ́n máa fumigé wọ́n máa ṣe nítorí pé kan ìkúté lè tẹ̀lé àpò yẹn wá tẹ̀yìn ò ní mọ̀ ẹrù kan tẹ́ kó wá ó ti sọ̀kalẹ̀ ní tiẹ̀ yẹn ó ń gbé bẹ́ẹ̀ lọ so eku lè bá sì àìsàn lè wà eku ẹ̀yin náà mọ gbogbo àwọn ẹ̀kọ́ tó wà eku tánà bí sọ fún wa tá a bá fẹ́ mu omi nínú igbá nínú ife tàbí nínú abọ́ ká gbìyànjú láti má mi sí inú omi yẹn ọlọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira wa rahmatullahi wa barakatuh.